bẹ́ẹ̀ ni a kú dédé àsìkò yìí mo kẹ́yìn lólùfẹ́ mi nílé lóko lẹ́yìn òdì níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò ìbá fẹ́ dé ìmọ̀mọ́ yín náà ni Dr. Afeez Abolade ọmọ Aramide tọ́pẹ́ yẹn ṣe ń wò mí nígbà kọ́kọ́ ni ẹ dákun mo bẹ̀ yín ẹ bá mi subscribe sórí ìkànnì yìí ẹ bá mi share program yìí ẹ bá mi like kí ẹ comment bákan náà ẹ lè follow mi bákan náà ẹ follow mi lórí facebook page mi dr aviz abolade tv bákan náà ẹ follow mi lórí tiktok dr aviz abolade ṣé a ti wá nǹkan fìdílé ṣé a ti fìdílé nǹkan eléyìí tí mo mú wá fún wa lónìí ni iṣẹ́ ìṣẹ́gun ọ̀tá iṣẹ́ ìṣẹ́gun ọ̀tá báwo la ṣe ń ṣẹ́gun ọ̀tá ọ̀tá ń bẹ nílé ọ̀tá ń bẹ lóko ọ̀tá ń bẹ láàrin ọ̀dẹ̀ kódà nínú ọmọ ìyá à ń rọ̀tá ń bẹ̀ báwo la ṣe ṣẹ́gun ọ̀tá kí nìkan tá máa ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan mo dúpẹ́ lọ́wọ́ yín àpò sásámúra ìgbẹ́ àpò yín ò ní gbẹ ẹ̀yin tẹ́ fún mi ní data ẹ̀yin tẹ́ kẹ́rìtì àkáǹtì mi ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ ti subscribe ẹ dákun mo bẹ̀ yín bá mi subscribe bá mi share program ìkẹ́ bá mi like eléyìí ni báwo la ṣe ń ṣẹ́gun ọ̀tá ẹ bá mi lọ wá ewé ẹmilẹ̀ ewé ẹmilẹ̀ àti ewé sawore pèpè àwa tí a bá mọ ewé ẹmilẹ̀ àti ewé sawore pèpè màá fi hàn yín lójúmọ́ bá wò rán yín ewé ẹmilẹ̀ ewé sawore pèpè ẹ jẹ́ ká gún mọ́ ọṣẹ dúdú pẹ̀lú ẹ̀tùbọn hmm, ẹ̀tùbọn original bá ti wá gún ọṣẹ yìí tá a ti gún tán báwo la ṣe máa lò ó nǹkan kékeré náà ni ṣe máa lò ó ẹ bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa ní ọlọ́kan òjọ̀kan àgbo aládìí aba flusher ó wà nílẹ̀ bákan náà ní àgbo diabetics staphylococcus infection flusher syphilis discharge after sex chronic pile àgbo wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan bákan náà ní àgbọ̀nmu kòbà àgbọ̀nmu kòbà a sì ní àgbọ́mọ infection a ní àgbọ́mọ jẹ̀díjẹ̀dí aba flusher èyíkéyìí tí ẹ bá fẹ́ náà pírọ̀tì wa ó wà lẹ́ẹ̀ ní ọlọ́kan òjọ̀kan sẹ́rí ọṣẹ tí a gún yìí ẹ jẹ́ kí a wá ọṣẹ dúdú ká gún mọ́ ewé ẹmílẹ̀ àti ewé sáwórí pèpè pẹ̀lú ẹ̀tùgbọ́n tó bá ti wá gún gbogbo ẹ̀ tá ti gún tán a wá gbẹ́lẹ̀ lẹ́yìn kùlé wa tá ti gbẹ́lẹ̀ ẹ jẹ́ ká gbẹ́lẹ̀ kó dì díẹ̀ bá mi wá èédú Mm, ègúnná ògúnná tó pọ́n dáadáa jẹ́ ká kó sínú ẹ̀ jẹ́ ká máa fẹ́ nínú kòtò tí a gbẹ́ tá bá ti wá ṣe báyìí alẹ́ la máa lò ó a wá bu ọṣẹ yẹn díẹ̀ níwọ̀nba a fi sí ibi kànkàn bílẹ̀ a wá fi fọ orí pẹ̀lú omi a máa pe gbólóhùn báyìí wípé omi ní ń pa iná iná yìí pomi omi ní ń pa iná iná yìí pomi omi ní ń pa iná iná yìí pomi ní ọjọ́ tí ẹ̀tù bá fojú kan iná ọjọ́ náà ní gbà níjọ́ tí ẹ̀tù bá fojú kan iná ọjọ́ náà ní gbà sáwérì pèpè bá mi pọ̀ tá mi ò sáwérì pèpè níjọ́ tí ẹ̀tù bá fojú kan iná ọjọ́ náà ní gbà sáwérì pèpè bá mi pọ̀ tá mi ò sáwérì pèpè a máa wẹ̀ a máa wẹ̀ orí wa omi yẹn yóò máa pa iná tí a gbẹ́ sínú tá a kó sínú kòtò yẹn omi yìí ni ó pa iná yẹn bíi ó ṣe jẹ́ nìyẹn ẹ dákun ẹ láti bá mi subscribe sórí ìkànnì yìí ẹ bá mi share program yìí ẹ bá mi like kí ẹ comment to those who no understand Yorùbá language very well good morning good afternoon and good evening wherever you are watching this program my name, my name is Dr. Hafiz Abolade also known as Omaramide welcome to my channel if you are new to this channel please consider to subscribe to my YouTube channel If you are subscribed, make you subscribe. Make sure you turn your notification bell. Whenever I upload to this channel, you'll be the first person to watch my program. I greet all my fans, home and diaspora. The eyes that you are using to watch my program is not game blind. Welcome to my channel. In today's program, I want to share how to protect ourselves against evil people, send our enemy to earlier grave. This is what we do. Go and look for emile leaf. Yoruba kan one leaf, ewé emile and ewé sauri pepe. I will show you the leaf, emile leaf and sauri pepe leaf. Look for that leaf, emile leaf and sauri pepe leaf. Pound it very well with gunpowder, original one. gunpowder with black soap. If you are interested in our products, we have all kind of herb such as Aladi abba Flusher, Aladi abba Flusher, Koba, Invection Flusher, Invection Flusher, Diabetics, Civilis, manpower, weak erection, irregular menstrual period, high blood pressure, and so on and so forth. Wherever you are, you receive your package. With black soap. If you want to use it, go to your backyard, dig hole go to your backyard dig small hole look for charcoal look for charcoal put this charcoal inside this hole hot one hot charcoal put hot charcoal inside this hole then look for native sponge look for native sponge take small out of this soap take small soap out of this soap use this soap to wash your head only your head use this soap to wash your head but it has incantation if you want to do it just dig hole put hot charcoal inside this hole then look for water and the uh, native sponge with small soap take small out of this soap Use it to wash your head. Say after me. Say after me. Omi ní ń pa iná, iná kì í pa omi. Omi ní ń pa iná, iná kì í pa omi. Three three times. Omi ní ń pa iná, iná kì í pa omi. Ní ọjọ́ tí ẹ̀tú bá fojú kan iná, ọjọ́ náà ní gbà. Níjọ́ tí ẹ̀tú bá fojú kan iná, ọjọ́ náà ní gbà. Níjọ́ tí ẹ̀tú bá fojú kan ná, ọjọ́ náà ní gbà sáwórí pèpè bámi pọ̀ tá à mí o sáwórí pèpè bámi pọ̀ tá à mí sáwórí pèpè wash your head very well wash your head very well wash, wash your head inside the old that hot charcoal water to half the charcoal. After that, bury the the the sponge. Bury it inside this hole. Put the sponge and use sand to cover it. That is it. Ẹ jẹ́ kí a bá ti wẹ orí wa tán, kànkàn tí a fi wẹ orí yìí, a jù sínú òwò yìí ni. Bá ti wá jù sínú ẹ̀, ẹ jẹ́ ká fi yẹ̀pẹ̀, ẹ jẹ́ kí a fi bò Ẹ bá ti fi bò ó bí bó ṣe jẹ́ nìyẹn ọlọ́run á fún wa níṣẹ́gun ọ̀tá o ọlọ́run á fún wa níṣẹ́gun ọ̀tá àárín ojú bálẹ̀ lójú ètò ètò bá dìgbà míì àtúnmí ìlétò tí yàtọ̀ sí eléyìí wá thanks for watching please don't forget to subscribe